ló fi wá jẹ́ pé àwọn olùmọ̀ ìdáhùn tó ti déèrè ìdáhùn tó ti déèrè ọ̀rọ̀ yìí kò wá sí nǹkan tó pèpè fún táníyàwó tó pọ̀ tọ́kì báńkì tó lónìí òun náà ni ká jẹ́ nìkan tó yẹ pé ká rú ká bímọ tó pọ̀ ká sì fìtò sí nínú nǹkan tó yẹ fi bímọ tó pọ̀ ó ń ṣe ọlọ́wọ́n bá ti pè wá sákèjì lórí ẹ̀ torí pé èèyàn ò lè sọ pé ká bímọ pọ̀ ó sì níyàwó ọwọ́ á fi ilé ànábì wa ń ṣe wa níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọrọ látọ̀dọ̀ rẹ̀ nínú àwọn ọ̀tá náà ti mọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ̀ ìbúdé ahadikum sadaqa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò máa lọ bá àwọn ará ilé rẹ̀ kọ́ máa ní wọn ni ẹnì kọ̀ọ̀kan wọ́n gbọ́ bùkátà lára ìyàwó wa á tún wá lẹ́sàn. àlejò ní pé bẹ́ẹ̀ ni ṣebí tẹ bá lọ ṣe síbi tó yẹ kó jẹ́ èèwọ̀ ṣebí bẹ́ẹ̀ náà ni ó ti jẹ́sẹ̀ fún yín bẹ́ẹ̀ náà wáyé tẹ bá ṣe síbi tó jẹ́ tọ̀ ẹ fi jẹ́ pé yóò fi jẹ́ ládàá fún yín nígbà tí yẹn bá ti ń ṣe kí náà padà wáyé ọmọ wáyé láti jẹ ọlọ́mọ èyí tí àbújá eh, eh, eh, tí àjá ìgbóni Yusuf pa kẹ́yìn nínú àwọn tó pa òun ni sàyìn ìdìbò ní jùbẹ́rù wa níjọ́ tó pa sàyìn ìdìbò ní jùbẹ́rù bẹ lọ́hùn péré ọlọ́hùn yọ jẹ́ pé mi ni àjá ìgbóni Yusuf pa yọ pa kẹ́yìn nínú gbogbo àwọn tí wọ́n bá pa àdúrà yìí tí àjá ìgbóni Yusuf gbọ́ ó ní ẹ má pa á mọ́ òtòkókó tòmọ́mọ́ tó fọ̀hún àwọn ti gbé dàdé lọ́hùn láti jọ náà ní àjíṣà ìbínú Yusuf ti ní ìsinmi mọ́ kò ní ìsinmi mọ́ lójú oorun rẹ̀ iná ẹ̀ ní rí sáyẹn ìbínú jù bẹ́ẹ̀ pé ní ń gba ẹ̀tọ́ mi jọ gbélé àlùkìyámà ní ń gba ẹ̀tọ́ mi jọ gbélé àlùkìyámà àjíṣà ìbínú Yusuf ẹni tó ń pa gbẹ̀yìn náà nù débi pé ńgbà tó ń náà padà fẹ́ kú ń sọ fọlọ́run bá pé Allahumma ghfirli.

àfa rẹ̀ àfa abdullahi ibn abbas àfa abdullahi ibn abbas ó lọ sọ fún ọba yìí pé kọ́ọ̀lá ibn abbas alisasa wájúta tó ti níyàwó abdullahi ibn abbas ní ibi sáyẹ́dì fún ìdìbò tó ti níyàwó sáyẹ́dì fún ìdìbò ló sọ pé kóòtù là rárá kì í níyàwó gbà náà ibn abbas ọwọ́ sọ fún báyìí pé. فتزوج توسيه فإن خير هذه الأمة أكثرها نساء tọ́wẹ́ tó lóore nínú àlùmọ́ ànẹ́bí ẹni tó bá pọ̀ níyàwó ẹni tó lóore nínú àlùmọ́ yìí lẹ́ni tó ṣe kí ni lẹ́ni tó bá pọ̀ níyàwó ẹ̀rí là ń kó wá fún wa yóò látọ̀dọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam nínú tírà Ọlọ́run àti nínú àwọn tó jẹ́ àwọn sálàfù wa kò sí nǹkan kan tó jẹ́ káwọn ọ̀rọ̀ yọ máa wájú pé àníṣe òun yóò fà sábà bí táàbì ṣe kí ni o táàbì pọ̀ lọ́mọ táàbì pọ̀ lọ́mọ. àlẹ́bí àwọn ọmọ sọ́dà sọ́lá ń sọ nínú ọ̀rọ̀ mi ká lè bá aráwọn ọmọ yìí tọ́ dáadáa òun ni kárí ìyàwó gidi fẹ́ o tí ẹ bẹ́ẹ̀ pọ̀ lọ́mọ ń tóótọ́ ṣùgbọ́n àwọn ìyàwó tó kó tira ẹni ibú lọ́pọ̀ wọn wọ́n fìtí ní ayé rẹ̀ wọ́n ṣe síbáṣibò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ ni ò ní gbádùn wọn torí pé nígbà tí ọba ti gbádùn ìyàwó ó jẹ́ kó ń ṣe ọlọ́run bá ṣàlàyé máa pé àdúnyà mọ̀tà ilé ayé tá a wà ń bì ó dùn bàjẹ́ ilé ayé yìí dùn gan-an ọ̀kọ́ irun mọ̀tà ìdúnyà ṣùgbọ́n ihun tí yẹn fi gbádùn ilé ayé yìí ní kí ni o àlùmọ́ríà tún sọ̀ọ̀lẹ̀ ha àlùmọ́ríà tún asọ̀ọ̀lẹ̀ ha. òun ni kéèyàn orí ìyàwó gidi ìyàwó oore fẹ́ lábẹ́ ti bí ẹnì kọ̀ọ̀kan wa nípa pé ìyàwó a fẹ́ tàbáwọn ìyàwó wa si gidi ni wọ́n ìmọ̀nà ma kálímà tó bá lè rí dáhùn lórí ẹ̀mí rẹ pé ah, alihamudulila a ah, mo kí ọ o bẹ́ẹ̀ náà níta bá ń gbé àwọn ìyàwó náà àwọn tó ìyá wa náà ní gidi ni yín ìyàwó oore ni yín lọ́dọ̀ ọkọ yín. yàtọ̀ sáfẹnuwí tó yẹ pé láti inú lọ́hùn òun náà lè sọ pé ah alihamudulila n try mo kí ọkọ oríire o mo kí ọkọ oríire torí pé orú ọkọ bẹ́ẹ̀ yóò gbádùn ilé ayé ó lè má lówó lọ́wọ́ ṣùgbọ́n ilé ayé ọ̀rọ̀ ọ̀hún àbá tí wọn bá fẹ́ ìjẹ̀gbẹ́ obìn ah àdánwò gbáà tí wọn bá ń lọ ilé pẹ̀lú wà níjẹ́ lè yàn kàn án lọ. bíyẹn wọlé gan bí kílé otú ti mọ́ bíyẹn ti jáde padà. èyí ó máa wà kalẹ̀ yẹn ọ sọ fún ó torí pé àṣírí rẹ̀ ni mo tó àṣírí mi mo sọ ọ́ta yìí tani tó wá sọ fún báyìí ọmọ wa ṣe bí ọlọ́tí káàkiri kí ni ń ṣe ọ́ kò sì sọ jáde ní nǹkan sọ jáde tó ń ṣùgbọ́n ó tún fún ta lọ́ sọ fún tí ó ta yé rẹ̀ sí tọ́lọ́n bá bá fi wá ṣe kò ń bẹ́ta ríyàwó orí fẹ́ orí ilé ayé láàrú orí ilé ayé lọ́wà ànábì Muhammad sàlá náà lọ sọ bẹ́ẹ̀ pé àdúnyá màtá ilé ayé yìí dùn wọ̀kọ́ ìlú màtá yìí há àfi rí wáyà wọ̀kọ́ ìlú màtá yìí dúnyá àlèmọ́ yìí á tún sọ̀rọ̀ ha òun náà níyàwó rẹ̀ òun tí inú oore ilé ayé yìí sáájú fi dùn sáyé yìí fi dùn dáadáa òun ní sèyí orí àwọn òun fẹ́ abẹ́lẹ́ wọn bá kọ́lọ́ wọn bó yí àwọn ìyàwó wa ó yí àwọn ilé yẹn lórí àwọn ìyàwó alẹ́ kó gba àwọn ilé yẹn rí dáadáa. àtúmọ̀wò rìjà àlẹ́dínà àǹjẹ̀wò àtúfà adẹ́dẹ́ adẹ́dẹ́ àtúfà fi tààrí àwọn èèyàn tó bímọ tó pọ̀ tọwọnú tọjọlá tí wọn ti sọ nípa àwọn pé ẹni yóò ọmọ rẹ̀ pọ̀ ẹni yóò ọmọ rẹ̀ pọ̀ láti lè bá jẹ ká lè mọ̀ nípa pé àwọn tí èsè lẹ́sìn ìsìlámù gan àwọn náà fẹ́ kọ́ ọmọ pọ̀ pátánù pé pálẹ̀mù ti fi fáwà àló ní ká fẹ́ ẹni tó ṣe pé yọ ọmọ àbímọ tó pọ̀ ó ti sọ̀dí fún wa pé mo fẹ́ fi jẹ́kẹ́yìn tó jẹ́kẹ́yìn lẹ́ pọ̀ níjọ tó bá jẹ́ òbí àlùkìyàmà jẹ́jọ́ jẹ́ pé ẹ̀yin ìjọ mi lẹ́ pọ̀ jù tọ́ba jọ mi àlùkè yá ma ẹ̀gbọ́n mi wá pé mo fẹ́ fi yíyan gà lọ́dọ̀ ọlọ́run tọ́wé àlùkè yá ma ọba wọn àfa sọ pé ẹnu kun àdìsí ẹnu kun àdìsí ó kun ìwáyé lẹ́yìn ẹni alákọ̀ọ́kọ́ náà tó ń ṣàkùtì pé wọ́n bímọ tó pọ̀ lágbàáyé lónìí òun náà ni mọ̀ òkú zọ́ àtàlì wọ́n pẹ̀lú ẹni mọ̀ òkú zàzàlì nínú ọ̀rọ̀ mi wọ́n ń pè ní sùfáàzà àsáàni òun mo sì ń kọ́kọ́ rẹ tì sùfáàzà àsáàni yẹn kí sùfáàzà kan ti wà sáájú tiẹ̀ tó jẹ́ àlẹ́ àwùwà sùfá àsáàni wọ́n ní pẹ́ẹ́ni táwọn yìí ọmọ two ten ló ọgọ́rùn-ún méjì àti mélòó àti mẹ́wàá wọ́n ní pé ọba ńlọ́jẹ́ ní switzerland ọba kan náà àwọn ọba ní Switzerland ni kódà tó yẹ pé ní Switzerland ọba rẹ̀ ó lo eighty years lórí oyè eighty years ló lò lórí oyè àti ìmọ̀yọ ọjọ́ orí rẹ̀ àwọn ọgbà àmọ́ ọjọ́ tó lò láyé o ṣùgbọ́n tó lò lórí oyè eighty years nínú àwọn ọba tó pẹ́lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ìsọba tó ti pẹ́ sálà tó sì wọ forty years tí ọba máa gbóríwọ̀ lókun tí ọba máa gbóríwọ̀ lókun ẹbí thirty eight thirty nine ó lè lù súnmọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n eléyìí kó lo eighty years aláàbò tó wẹ̀ kó lo kó lo wẹ̀ kò lè lo wẹ̀ mọ́ àlàáfíà ti ń tẹ́ lọ díẹ̀díẹ̀. ó tẹ̀lé pé ní táwọn wíì wọ́n ló níyàwó seventy ìyàwó mélòó wọ́n ló ní seventy wọ́n ló ní nínú ìyàwó àwọn èyí tẹ́lẹ̀ lọ́fà o àwọn àpèyàn lọ́ba ní switzerland èyí tẹ́lẹ̀ sí ṣùgbọ́n sáré kó bímọ tún tẹ̀ débi pé wọ́n ní èyí tí ọba ti tó bá tọ́jú ọba dé rárá ní ti méjì nínú àwọn ìyàwó rẹ̀ ní ti mẹ́ta èyí ti ti mẹ́rin ọmọ rẹ̀ wọ́n ti ti lọ́rùn kò jẹ́ tún tẹ̀. kódà èyí tẹ̀ ń tí ọjọ́ nìkan tẹ̀ ó ti lọ sí pẹ́ o ẹnìkan ti pé náìjì náà lọ́tẹ̀ o. bákan náà Augustus sáà ní alẹ́kọ̀wé wọ́n tún wá sí kọ̀wé ìròyìn alágbára augustus afan alukowi wọ́n fi agbára rò yẹn ẹni tá à ń wí wọ́n ló bímọ three hundred and fifty four ọmọ mélòó mo pè three hundred and fifty four iná ló bí wọ́n ní lọ́sẹ̀ níbi ọlọ́ba ni kì í sọ́ba o ṣùgbọ́n lọ́sẹ̀ níbi ọba ọmọ lọ́fà ọmọ ọmọ ọmọ fún lágbára wípé tọmọ ẹni bá pọ̀ ń gbára mi ìyọ́n yìí ìyẹn bó ti wù ìlú tóun ti lò tẹ̀lé òun náà ní alimania alimania ló ti lò tẹ̀lé ní kọ́rínù seventeen century a ti wà ní two thousand and seventeen báyìí two thousand and eighteen seventeen century lòun ló gbà ìyẹn pé sixteen sixteen kìíní kan ló lò tẹ̀lé wọ́n ní pé ẹni dáhùn yìí ọ̀ká náà ládé yìí táwọn tó kẹ̀dé rà ó lówó tó pọ̀ dáadáa ọlọ́run olówó lọ́lọ́run ṣe é yòókọ́ ọ̀là náà ثلاث مئة وأربعة و وخمسين ó bímọ three hundred and fifty four wọ́n wọ́n sàkàn wọ́n kíyèsí wọ́n pàkíyèsí ní nípa aláàfin tòmọ̀tọ́lẹ̀ ó ti lò forty seven years lórí oyè pé nineteen seventy one ìnáyẹ̀ lórí àlífà ó ti lò forty seven years mélòó ló kù dé pé eighty ninety six ṣé ká máa tẹ̀lé nǹkan kálá àbí ó tún lò sí. ìyàwó àmọ̀sùn ká máa bẹ lọ́hùn nínú àwọn tó nínú àwọn tó ń hàn dé mọ́ nílẹ̀ Yorùbá lọ́jẹ́ torí pé kì í mùsùlùmí gbogbo ẹni tí ì bá ti ṣe mùsùlùmí kò ní ìkẹta tó fẹ́ ṣe fún ìsìláàmù tó pé yóò máa bá a bá jẹ kò ní ìkẹta tó fẹ́ ṣe pàápàá jùlọ ọ̀jẹ́ nìkan tẹ́ pé bá ti ń jẹ́ pé ń pera ẹ̀ làmì dì bá a ṣe ń gbọ́ yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ńlẹ̀ Yorùbá àwọn gẹ́gẹ́ làwọn èèyàn ń lò táwọn èèyàn ń jẹ́ mùsùlùmí pátápátá ẹja kò lọ́wọ́ rẹ̀. ẹni ẹlẹ́ẹ̀kẹta ìtọ́lẹ́t wizan ẹni yìí wọ́n ló bí mọ́ six hundred ọmọ six hundred ni wọ́n ló bí dókítọ̀ ni nínú fisiọ́lọ́jì ó sì kú ní 1972 1972 wọ́n ló bímọ ọkùnrin tó pọ̀ dáadáa ó bímọ obìnrin tó pọ̀ dáadáa nígbà wọ́n ka gbogbo wọn ọjọ́ 600 ẹnìkan wá ń bẹnu wọn tó yẹ fóun ló ti kẹrin tí mo wá mùsùlùmí lòun Ismail gúnú ṣẹ̀rì kódà wọ́n tún gbàwò rẹ̀ tiẹ̀ wá ó ní ìmọ̀lẹ́ Ismail gúnú ṣẹ̀rì wọ́n tún wá jó yín wá ní pé ìyàwó mẹ́rin náà ló dé wọ́n là hù áwùbáwù zàwùjà ṣùgbọ́n o wọ́n ló ní kọ́mùsùmíà jàríà ó ní ẹrú five hundred ẹrú mélòó torí pé ní Islam kò sí iye ẹrú tó lè ní báà ní one million tó sì lè máa súnmọ́ wọn kò sí nǹkan kan àwọn ọmọ tí wọ́n bá ń bí wọ́n máa jẹ́ àwọn máa jẹ́ ọmọlè wàlàjì àwọn ọmọ tí wọ́n bá ń bí wọ́n máa jẹ́ ọmọ tiẹ̀ ọmọlè wàlàjì là máa ń fi wọn òun jẹ́ ọmọ tó fi pọ̀ bàjẹ́ wọ́n ló bí ọmọ eight hundred eighty eight eight hundred eighty eight iná wọn ló bí. à ń gbé àwọn eléyìí wá ká lè mọ̀ pé sísẹ́mù ti ń bẹ láwùjọ wa ní pé má bímọ tó pọ̀ kì í ṣe ohun tí Islam wà fún wa lọ. gbogbo ohun tí wọ́n wá ṣe kí wọ́n ní olè sọ pé òdodo lẹ sọ wọ́n ti fi ràn án lẹ́gbẹ̀ẹ́. torí pé òun tó jẹ́ wọ́n fi rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni pé ọlọ́run bọ́ ṣe oníyàwó mẹ́ta èyí tó bí tó bí sọ́pọ̀ jù ó bí mẹ́fà èyí tó bí tẹ̀lé ó bí márùn èyí tó bí tẹ̀lé ó bí mẹ́rin ọjọ́ mélòó ọjọ́ fifteen ń bọ̀ wá wò òwò pé á agbára ọmọ kan náà lágbára ní pé ní sáàfù ọmọ ta ló mú lọ náà méjèèjì náà mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ta ló mú lọ torí rẹ̀ bá pé ló jẹ́ pé ọmọ ìyáálé ló mú lọ o torí rẹ̀ bá pé ọmọ ta ló mú lọ ọmọ ìyáálé ló ọmọ ìyáálé ló gbọ́dọ̀ ní pé tọba fẹ́ dalé rẹ̀ wù là ń sọ ní ti pé wájú là ń wí o tọba fẹ́ dalé rẹ̀ wù ọmọ ìyáálé ló mú lọ àwọn èyí tó wà lẹ́yìn gbẹ fagbára ẹ̀ ọ̀kan náà lónìí. ṣùgbọ́n tó bá fẹ́ kó wàhálà ọwọ́ láìkì ìyàwó kẹta ọmọ ọtí ẹ̀ ló mú lọ sá àwọn ọmọ méjì yòókù ó mú ọ lọ lágídí ó mú ọ lọ lágídí ọwọ́ amọ́mọ ìyàwó kejì ìyàwó kejì ìyàwó kẹta ọmọ mẹ́ta òun lọ sí sáà wọ́n jáde ń bẹ́ àwọn sì yín àwọn lọ olówó pọ́ọ́mù wọ́n jáde ń bẹ́ àwọn àwọn ọmọ sọ pé àwọn best school náà làwọn ti tún wá ó wò pé inú àwọn best school tó wà lọ́yọ̀ọ́ state títí wáyé ọmọ bọ̀ lọ sí títí wáyé èlò ni wọ́n ti ń ti wà lọ́dún ní ìmọ̀ye o ṣùgbọ́n ti gbọ́dọ̀ lé lọ́ndrẹ́dì ní ìmọ̀ye o ṣùgbọ́n ti gbọ́dọ̀ lé lọ́ndrẹ́dì torí wọ́n fẹ́ jẹ́ ti sẹ́ńdẹ̀ ńgbà kan lóde mọ̀ lóde mọ̀ lóde mọ̀ díẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ti gbọ́dọ̀ lé lọ́ndrẹ́dì lọ́dún o ọwọ́ fẹ́ máa ṣe three hundred thousand fọmọ mẹ́ta lọ́dọọdún òun wò lẹ́ẹ̀mejì pé mẹ́ẹ̀ẹ́dógún tí mo bí yìí tó wà láyò tọ́ àbárò ọ̀hún tẹ́ra rẹ jẹ́ ní òróró wọ́n gbé ohun tó yẹ pé yóò jà náà àwọn bàbá aláyé àtijọ́ ihun táwọn fi lè bímọ tó pọ̀ pọ̀ dáadáa fún wọn rẹpẹtẹ kí ló fà òsínpá wọn lọ iléèwé ilé kéwu tọ́pọ̀ kí àbọ̀ náà ìdíjọ́ lásìrí sẹ́ni bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ yìí bí wọ́n bá tún ṣe bí wọ́n sí ni wọ́n ṣe bá wọn rí okoro sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá wọn rí aṣọ wọn sí bọ́ wá ní ọ̀sẹ̀ nífẹ̀ẹ́ bímọ mo bímọ mẹ́ẹ̀ẹ́dógún mo ti kẹ òfin fún àwọn bíi méje nú wọn wọ́n ti wà lé òbí aṣọ tí wọ́n bá wọn lójúmọ́ kan alihamdulilá èlò kí ni wọ́n jẹ sí nílé fún wọn lówó aṣọ tí wọ́n bá ti ṣùgbọ́n lónìí àwa là ń sin ọmọ ọmọ òsì òbí ẹ̀mí gbogbo ohun tí ò lè ní ká máa rí rò pé jẹ́ ìbímọ tọ́pọ̀ nù irú gbogbo wá sí nígbà tí ó bèèrè tó bí ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ mẹ́fà yóò tún mọ́jà pé ọ́ tí wọ́n bá ń sìn ọ́n àtẹ̀ra rẹ̀. sẹ́ẹ̀sì rí kábíyèmọ́ pọ́pọ̀ yìí ọ̀dà gẹ́gẹ́ bí àgbẹ̀ ni.

ọ̀tọ̀ níbi tí ọ̀tọ̀ lọ́la ọ̀tọ̀ níbi tí ọ̀tọ̀ lọ́túnla ó tún di ẹ̀yìn ọ̀sẹ̀ ó tó lè tọ́ lọ lákọ̀ọ́kọ́ tọ́sẹ̀ bá tó yípo ni nígbà tó bá padà fẹ́ máa kéré rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí lọ fi tírélà tírélà lọ fi kó àwọn èrè yìí wọn kó gbogbo aná máa sọ pé inú inú wo máa dùn sí pé tó sì bẹ́ẹ̀ lọ́mọ ó se baba ńlá wàhálà ó sì wọ́n dáadáa tọba bí tó pọ̀ tó bí bíi fifty àwọn yẹ kó rí márùn tí ó sì hàn ó yẹ kó rí márùn nínú wọn tí wọ́n tí wọ́n sànù rẹ̀ ó sì lè bí táyì péye tí mo wí yẹn tọ́wọ́ àjẹfọ́lọ́ wọn kò ní gbé olú jáde nù wọn nífi ìrẹsọ́dún máa ń pè onímọ̀ jáde nù wọn olówó jáde nù wọn onílàákàyè ó jáde nù wọn onípò ó jáde nù wọn olókìkí ó jáde nù wọn torí bó ṣe ti yẹn pàápàá jùlọ tọ́wá ẹ̀fẹ́ torí ìtọ́lọ́run pàápàá jùlọ tọ́wá ẹ̀fẹ́ torí ìtọ́lọ́run ọba lórí ṣe kí ni o lórí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sáwọn ọ̀kan tó ṣe pé wọ́n ní ó bímọ kọ́pọ̀ ni ṣùgbọ́n kí àwọn obì mọ́lẹ̀ káàkiri ni wọ́n fi ń bímọ fún ọba ti ọba ti ọba ti kì í mọ́lẹ̀ ó ti bí kan ó tún tán ó tún bí kejì ó tún fi hàn ó tún fi mẹ́kẹta yóò lé lẹ́nu jáde ó tún wá mi ṣíṣe ń kì wọ́n mọ́lẹ̀ káàkiri nu ó ṣe é ṣe kọ́ má gbádùn àwọn ọmọ ó ṣe é ṣe kọ́ má gbádùn àwọn ọmọ ó ṣe é ṣe kọ́ má gbádùn àwọn ọmọ torí pé ihun tí ìṣẹ̀lẹ̀ àgbéwá fún wa tó ní ká bímọ pọ́pọ̀ yìí tó ń jẹ́ tó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ àgbéwá fún pẹ́ẹ́rí tó lóore dùnú yín náà lè mọ̀ yìí àfẹ́rù hàn lẹ́yìn tó bá pọ̀ níyàwó gbogbo nǹkan yìí títẹ̀lé rẹ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ó ń ṣe ọlọ́run ọba náà sí pépé rẹ̀ bẹ́ẹ̀ làwọn sàábẹ́ ànẹ́bí náà jẹ́ ló ń tẹ̀ à yóò jẹ́ jẹ́ pé dáadáa ní ọgbẹ́ yìí lórí rẹ̀ ọlọ́run ọba kò ní dáadáa ọgbẹ́ yìí wà nínú ẹ̀ ń tẹ́ fún wọn ló tún bímọ yàtọ̀ sí Ismail fún Sharif tí wọ́n lòun bí eight hundred and eighty eight òun náà ni Jenkins Khan gbogbo inú tíra yẹn gbogbo inú ìwé gbogbo inú èdè ni ó ti máa lọ wà ó kọ yẹn òun ló sì bímọ jù láyé kò sì jẹ́ tó sì bímọ jù òun ló sì bímọ jù láyé Jenkins Khan òun ló sì bímọ jù láyé wọn ò sì rí rẹ̀ wọn ò wá mọyì ọmọ rẹ̀ ṣùgbọ́n ní pé wọ́n ní láàrin one thousand sí two thousand lọ́wọ́ láàrin one thousand sí two thousand àwọn ọ̀kẹ́ pé ní one thousand six hundred and eleven iná lọmọ tó bí iná lọmọ tó bí fọlọ́n wa kójú káà náà pọ̀ lọ́mọ ó sì wọ́n lọ́mọ aláìbáríkà fún wa a máa rí fáwọn obìnrin máa wò pé gbogbo àwọn tẹ̀ ń dá sọ èwo lóbi nù àwọn ọkùnrin náà lọ́ fọ́ àwọn lè rí àwọn kọ́kọ́ báwo obìnrin àti bí méjì àti bí mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òfin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òfin máa tẹ́ra rẹ jẹ́ ọba bí mẹ́fà sáde wọn lọ́wọ́ bá bá dé sọ́wọ́n bá gba bẹ́ẹ̀ ilé ọjà ọ̀la ìlẹ̀ ọ̀dà ẹnìkan bẹ tí mo gbókọ̀ bò láti ọmọ méjìlá níyà rẹ̀ bí nílùú ọ̀tá wà níbi ọmọ méjìlá níyà rẹ̀ bí ọlọ́run bá sì gba mẹ́rin bẹ́ẹ̀ mélòó lógún ogun mẹ́jọ ìyá ni ò lè mọ̀ ọlọ́run bá yọ̀ọ̀sẹ̀ máa rìn sí láìpọ̀ ṣùgbọ́n ni ó bí márùn-ún tọ́lọ̀ ọmọ ọgbà mẹ́rin ilẹ̀ já. ilẹ̀ já. ilẹ̀ já. gidi sọlọ́ fi jẹ́ pé téèyàn bá bímọ tó pọ̀ ẹ wo àfáà wa alìbùnà àbí tọ́ọ̀lì ṣebí ńgbà tó yẹ pé láyé kàrìbàlà tó yẹ pé bẹ́ẹ̀ ń padà pa hùsẹ́nì ẹ ẹ mọ́mọ́ tó bá hùsẹ́nì lọ báwọn ọmọ alìbùn àbí tọ́lẹ̀ àwọn ọmọ rẹ̀ kọ́ tí wọ́n kú níjọ́ kẹ́nẹ́ níjọ́ kẹ́nẹ́ ni gbogbo wọn kú ọfà ohun táwọn ṣe àti ti gbé rẹ̀ ló ti ti ó jẹ́ fún wọn ọ̀dádọ́rọ̀ ọ̀dárò yẹ o ọ̀rọ̀ wọn àfáàlù tàbí tiwọn nípa pé ohun tó dé wàhálà àwọn ọkọ̀ náà ni pé ìyá tó fi hùsẹ́yìn èé ó nílẹ̀ yẹ̀wù jì èé tún náà bá máa polongo gan báwọn fẹ́ máa polongo ìdílé ànẹ́bí ìdílé ànẹ́bí tálàgbà òde ebi asan ṣùgbọ́n ìyàwó tí afan ìyàwó tí hùsẹ́ẹ̀lì fẹ́ nínú àwọn ìyàwó tó fẹ́ tó fi padà wá bí àwọn tó bí táwọn fi padà ń polongo rẹ̀ lónìí yẹ̀wù mú dàbí látara obìnrin yẹn ni wọ́n fi polongo hùsẹ́ẹ̀lì ṣùgbọ́n hasan ẹ̀ ní ikú polongo ẹ̀ fún onípolongo hasan alimuhin ọmọ àfọ àwọn alimu nàbì tọ́lé tó bá kábàlà ìṣẹ̀lẹ̀ kábàlà lọ kì í sọmọ kékeré ní ìrántí iye rẹ̀ ni o ṣùgbọ́n yóò tó méje lórí ní ìrántí iye rẹ̀ ṣùgbọ́n yóò tó méje lórí. àwọn ọmọ àwọn obìnrin táwọn náà bí púpọ̀ nínú tààrí àlùbáṣà ìyá. wọ́n pẹ̀ nìkan ní sẹ́yìn ìdásó ara Rọ́ṣíà rẹ̀ ó sì zawjatu ọkọ rẹ̀ ara Rọ́ṣíà rẹ̀ àgbẹ̀sìrì lọ́kọ rẹ̀ à ń jàbá a máa la yaqillu an sísìn àwà sìtìínà sìfìlà ó bí ọmọ sixty nine ọkọ rẹ̀ ọmọ àwa ní kí wo bí fifteen péré kọ́ máa sinmi láti láti bí mẹ́ẹ̀ẹ́dógún péré kọ́ máa sinmi wọ́n bá ti pín bí mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run wọ́n bàgbà kà sixty nine lélẹ́yìn sixty nine èyí ṣe mùsùlùmí o sixty nine ló bí wọ́n lọ́yàwó rẹ̀ kejì wọ́n níyàwó méjì lónìí wọ́n wá sọ̀rọ̀ nípa sixty nine tó bí yẹn wọ́n ní pé ìkúnlẹ̀ twenty seven ló bí sixty nine ìkúnlẹ̀ twenty seven times ó bí ìbejì lẹ́ẹ̀mẹrìndínlógún sixteen times ló bí ìbejì. ó fi ìbẹta lẹ́ẹ̀meje wọ́n náà máa tún máa ro pamọ́ o ó fi ọmọ ìbejì lẹ́ẹ̀mẹ sixteen times mélòó lọ́jẹ́ thirty two ó fi ìbẹta lẹ́ẹ̀meje òun jẹ twenty one àfikún ta ijú ọwọ́ bí ìbẹ̀rin lẹ́ẹ̀mẹ ó papọ̀ kí náà wọ́n wá ní ìyàwó rẹ̀ kejì ìyàwó àgbẹ̀ yìí kejì òun ò fi mọ́tò pọ̀ rárá tẹ́ǹtì náà ló tẹ́ǹtì péré náà ló ó bí méjì lẹ́ẹ̀mẹ́fà ó sì bí bẹ̀tà lẹ́ẹ̀mejì ó bí méjì lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́fà mélòó lọ́jọ́ yẹn ó sì bí lẹ́ẹ̀mejì méjìdínlógún péré náà lòun bí òun ò bímọ púpọ̀ rárá tàbí efe rí obìnrin tó bí mẹ́sàn-án lónìí àwọn sọ ya alágbájá ó tó gẹ́ ọ́ fara rẹ ni òkú pẹ́ làwọn ọkùnrin yìí bọ́ bá ikú lọ́la ó ń jọ ń jáde ó sì lè pé ọmọ olú ọmọ o kan ni yóò máa ọmọ ni. ẹyọ kan yóò máa ṣe bí ẹgbẹ̀rún èèyàn ìwọ̀n tí ò jẹ́ kí ànábì Ibrahim ò bímọ kọ́kọ́ lẹ́yìn yìí ojú ọmọ ti rí tó ti jáde nú ọmọ rẹ̀ Ismail Ishaq bọ́lá abájogún one million fún ọ àwọn méjèèjì ní sẹ́gi ó ti tayọ wọn ṣùgbọ́n síbẹ̀ ó tún bímọ kẹta mi ìyàwó kẹta bí mẹ́fà ìyàwó kẹrin bí márùn ọjọ́ mélòó ọmọ mẹ́tàlá ní ànábì Ibrahim pẹ̀lú gbogbo ọmọ tó jáde nu wọn lákọ̀ọ́kọ́ ọgbà síbẹ̀ kò tún ṣe kíni o kò sinmi kò sinmi ó lè jẹ́ kó lu ọmọ bóyá kẹ̀yìn ni ó ti wáyé kẹ́ẹ̀sì rọ́mọ tá à ń wí yìí a ọlọ́dàkùn máa fọ ọmọ kan jó wa o àwọn tọ́lọ́wọ́n bá jó tọ́lọ́wọ́n bá fi sàdéhùn fún ọlọ́dàkùn bá bá wa sẹ́kún wọn dìdì mú bá wa sẹ́kún wọn dẹ̀rẹ̀ bá a sọ bàlújẹ́ wọn dayọ̀ ọmọ ọmọ lápẹ́ ọlọ́run fàdéhùn rẹ̀ kẹ̀mí kó dìde ọdún mẹ́ta àbá wàlá òle nínú àdánwò téèyàn bá jẹ́ mùsùlùmí lórílẹ̀ ayé ilé èkó ń dọ̀kan wọ́n wá gbé kéṣẹ́sì kéṣẹ́sì wọn wá dàbí kálímì lọ́fẹ́ bá wí wọ́n wà sí ẹ̀ ń dá kí wọ́n ń sàlàyé pé lẹ́yìn kéèyàn má jẹ́ mùsùlùmí lórí ilé ayé àdánwò tó tún le tó tẹ̀lé tóun mọ́ o òun ni bọ́lá wọn má jogun ọmọ fún yẹn fọ́ ọba ti wà nù kọ́ndíṣàn rẹ̀ yóò lè mọ̀ tún mẹ́rin ẹni wọn bá wà nù kọ́ndíṣàn rẹ̀ yóò yè wàláì yóò yè ọ máa máwo bí máwo bí máa tẹjú lẹ̀ ayà yẹn ò lè ṣiṣẹ́ fún tọ̀ lọ́kùnrin o pàpà jùlọ tó bá wóbi tó lóyún yóò ti ṣẹlẹ̀ ọ̀hún balátàrí ọdún kẹta ni ọkùnrin yìí ń dáná fóun ló ti dé àtẹ̀mí àwa àmọ́ ọ̀sẹ̀ ni ìdìgbò ṣiṣẹ́ kí ni ọlọ́run bá ní jogún fún ni o abẹ́lọ́wọ̀n bá gbogbo àwọn tó jágàn ọlọ́dà ń bá dáhùn lówó yálà lọ́kùnrin àbí lóbìnrin ọ̀dà ń bá dáhùn lówó. báwa fàlùjẹ́ lẹ̀ tán lọ́rẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ bá lòun ní lọ́dọ̀ òun á máa jogún ọmọ fún ni òun á máa jogún ọmọ fún ni òun ṣùgbọ́n ń pé yáàbù yáàbù yáàbù nílò ṣùgbọ́n bí àgàn àwọn tún ọlọ́run bọ́ sọ pé pé òun tún máa bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀ jápé ṣùgbọ́n mi mọ bẹ́ẹ̀ ṣe é bẹ́ẹ̀ fún fàyẹ̀ fún mi ní ọlọ́run ọba yìí máa ń ṣe bẹ́ẹ̀ o gbogbo àwọn tọ́lọ́ wọn ṣe bẹ́ẹ̀ fún nínú wa tí ó sì sínú àkọọ́lẹ̀ tó wọ́n ní ah máa fi máa ṣàdìjẹ́nà ilé wọn o wọ́n kò jẹ́ rà lùjẹ́nà rẹ̀ má jẹ́ ìyà ọ̀jẹ̀ wọn májọ wọn jìyà májọ wọn jẹ orí ìbànújẹ́ láyé wọn tó wá ìbànújẹ́ wọn jẹ wíwá lùdá wọn bá àbànújẹ́ mẹ́ta wọn lọrẹ ní o ọlọlá ti là bá nínú àwọn tó yẹ pé kó jìnnà tóun bẹ láyé lónìí lóbìnrin gbogbo obìnrin ni ọlọtẹ o ọkẹ lọọ bèè lọ́wọ́ youtube yóò gbé wá fún obìnrin tó bímọ jù ní ọganda ọganda áfíríkà ń bí lọganda wa o èsì ìlú èbó lọọ bá rí pàápàá pàápàá ara kẹmẹ ìlú yẹ ọmọ ibo náà ni ó bímọ forty four àwọn mẹ́rin mọ́ lórí forty four ló bí fọlásàdé gbé jáde fọlásàdé tí máa ń sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú òun fẹ́ gbé jáde lọ́gàndà ọ̀ wọ́n sì gbọ́ lẹ́nu omi yẹn ọkọ rẹ̀ nígbà tí ọkọ bímọ àkọ́kọ́ fún mẹ́jọ ló ọkọ sá lọ ẹ́ bí ògbé yìí bí mẹ́jọ lẹ́ẹ̀kan náà wọ́n gbalé wọ́n gbọ́ títù lọ pé ẹja ẹja tọ́ ẹja wò nígbà wọn padà tún wo bọ́jú ara obìnrin wọn ni nǹkan kún sáré sílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọwọ́ bẹ́ẹ̀ ó tún lóyún kejì báyìí sixteen ló fi kú ó di mélòó ó di twenty four ó tún lóyún kẹta twelve ló bí ó tún lóyún kẹrin twelve ló bí wá sí forty four bàbá wo gbogbo ẹ̀kọ́ forty four ní òkú eight sixteen twelve twelve ìkúnlẹ̀ mẹ́rin pé ìkúnlẹ̀ mẹ́rin pé lọ́gàdà ní kéèkó ó bí ní age of thirty nine age of thirty nine ló bí gbogbo yẹn ọlọ́run bá sì gbà mẹ́fà ń bẹ mélòó lókù okùn thirty eight wọ́n wá sọ̀rọ̀ pé age of thirty nine lọ́wọ́ ó sì bímọ thirty eight age of thirty nine ó sì bímọ mélòó kìí sọkùnrin là ń sọ ọ̀tá là ń wí obìnrin ní ọ̀gáńdà lọ́gáńdà láti ṣàlàyé pé àdúrà tí àlẹ́bí àwọn ọmọ sọ̀rọ̀ àlùsọ́lá tó ṣe fún ánẹ́sì wọ́n dà wọ́n mọ́ wa lọ́wọ́ jayé mọ́ wa lọ́wọ́ ni sáyẹ́ǹsì fi ń dúpẹ́ fọlọ́n bá pé àdúrà àlẹ́bí mẹ́tẹ̀ẹ̀ta ti tẹ ó kù kẹrin o òun làlùjànnà tóun bẹ́ẹ̀ láwọn bá fọ́ láwọn jẹ́lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ àlẹ́bí bẹ́ẹ̀ láwọn bá fọ́ òun pé kó wọ́n kù lẹ́nu òun sírò ọjọ́ orí òun báyìí ó sì kú ní wọn ò tìrì lóòótọ́ wọn ò oh tìrì lọ́lọ́ lórílẹ̀ ayé anes bin malik náìtì tìrì ìjìra ló kú náìtì tìrì ìjìra anabi ti wọ̀lú mọ̀dínà tó ti jẹ́ àdéhùn mọ̀dínà ó wà lọ́mọ ọdún mẹ́wàá tí náìtì tìrì fọmọ ọdún mẹ́wàá tó wà wọn ò tìrì ní àdókò lórílẹ̀ ayé anabi tẹ̀lé wọn pé wà á fi lu àyà àtàkùnkiri bẹ́ẹ̀ náà wàá ní ọgbẹ́ lọ́wọ́ bá fún àfàwọ̀ anẹ́sì lórí ọlọ́run dákun áṣìṣẹ́rò máa là jẹ́ dúkìá rẹ̀ ọ̀pọ̀ àṣọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ̀ wá dáadáa kó o sì jí kọ́mọ rẹ̀ ọ̀pọ̀ ọ̀sọ̀ nípa dúkìá kó ọmọ pe ọmọ tó jáde nígbà tí òun wa wa Muslim òun pé ọmọ àtàwọn ọmọ rẹ̀ one o two ṣùgbọ́n tí àfáwà bọ̀ ìwáyà fẹ́ wá pé ọmọ tó jáde lè súlí bí nígbàdí mi nígbàdí mi ní á bọ̀ sí one o six àdúrà là níbi ṣe ṣùgbọ́n lónìí ẹlòmíì gbọ́dọ̀ wọn bá ti sọ̀rọ̀ ọtí ẹ̀ sẹ́wọ́rọ̀ ọmọ bọ́ fẹ́ẹ́ di pé one hundred iye tọ́lọ́mọba ló bì lóbi ṣùgbọ́n ohun tí ń dá wàhálà rẹ̀ ni pé àlọ́ mọ̀ ń bẹ lára wọ́n sì lọ́ọ́ fẹ́ dáa dúró ó tó gẹ́ pé wò bímọ pé wò bímọ wọn ta ni ọmọ ṣe iye tó bá bí lóòbí bí káwọn iye tó bì pẹ́sidẹ́ǹtì wa tó wà lórí oyè ìyá rẹ̀ ìkúnlẹ̀ twenty lónìí ẹlẹ́ẹ̀kẹtàlá ló wà ẹlẹ́ẹ̀kẹlẹ́mọlọ́wà ẹlẹ́ẹ̀kẹtàlá ẹlẹ́ẹ̀kẹtàlá tó wà yìí nìyí kó wáyé fáwọn òbí wa ti bẹ́ẹ̀ bíi tani òbí mọ́dé kẹtàlá káwa ẹnu wa gbà láti lè sọ pé ẹni tí òbí ebíru Buhari lọ́mọ ọ̀sọ̀mọ̀nù bẹ́ẹ̀ ọ̀sọ̀mọ̀nù káwọn òbí bá ṣe pọ̀ tó ní kọ́ wá pé ẹnìkan wá jáde ní òun lọ́wọ́ jẹ pẹ́ńtẹ́ẹ̀tì gbogbo wa yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò ológun wọ́n jẹ lásìkò táwa yìí ó tún jẹ àtúmọ̀ bóyá ó tún jẹ lẹ́lẹ́kẹta yìí tóun nìkan ni ọwọ́ ajẹ́ pé wù ìyábẹ́ ọwọ́ alẹ́ pé irú ọmọ bẹ́ẹ̀ tí ọba wáyé kò sí kẹ̀kẹ́ kò sí kíni ó ṣe mẹ́wàá bàjẹ́ bẹ́ẹ̀ náà wàhálà ti ń sọ fún wọn náà pé ó ti bí mẹ́fà ń tó tọ́ ṣùgbọ́n bóyá àwọn mẹ́fà yẹn bóyá ó yẹ lẹ́ẹ̀kẹsán ìkẹsán ni ó tó jẹ́ olú nínú àwọn ọmọ bóyá kẹsán ni ó tó jẹ́ ká bí wọ́pọ̀ dáadáa iye tá ó sì ti níye pírọ́ọ̀dù tí ó wáyé lára obìnrin tí ìyẹn bá ti pé bọ́lọ́run bá ṣe kádàrá rẹ̀ ó tó pin lẹ́nu ṣùgbọ́n ọ̀sán bá mọ̀ pé ó bì bí ohun tó bì ọmọ padà sinmi tó bá ti bí àṣàlàyé lẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa tó bá ti bí dọ́sìn ìka máa tó bá ti bí twelve máa lẹ́gùn tí ètò ọ̀dẹ̀sẹ̀ bísí láì ni o wọ́n tọ́lá ilé ẹ̀fẹ́ pé wọ́n gbé sínú làákà ìwà pé ọmọ bẹ̀rẹ̀ kò sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọn ni ó fètò sí